bisimilahi alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba tó ṣẹ̀dá gbogbo àgbáńláyé pátápátá ajẹ́rìí pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run kò lórogún kò ládélé kò nígbàkejì bákan náà a gbà pé anabiwa muhammad ẹrú sí ọlọ́run ọba ní í ṣe òjíṣẹ́ rẹ̀ sì tún ní pẹ̀lú lónìí lágbára ọlọ́run ọba àkórí ìdánilẹ́kọ̀ọ́ wa ó jẹ mọ́ mashru'iyyatul wudu'i yìí wàfọ̀dùlóhò àlùwàlá ṣíṣe ntòbófin mu ni ntí ẹ̀sìn tó là kalẹ̀ fún ani láti máa ṣe yẹn ní pàtàkì jùlọ tá bá fẹ́ ṣe ìjọsìn léyìí tó ṣe wípé ká wà nímara ká ṣe àlùwàlá ó jẹ́ májẹ̀mú fún. iṣẹ́ àlùwàlá yìí oríṣiríṣi ẹ̀rí ńlọ wá tọ́lọ́mọba subhanahu wa ta'ala tó fi ń pani nípa àlùwàlá ní ká tó lọ síbi eléyìí a bára wa sọ̀rọ̀ kí ni tí a ń pè ní àlùwàlá lọ́dọ̀ àwọn àfa kí ni ìdájọ́ àlùwàlá ní ṣíṣe ọlá wo wo ńláàrí láti pàṣẹ pé a ṣe àlùwàlá bó gangan là á ṣe é ṣe àlùwàlá àwọn májẹ̀mú wo ni ò gbọ́dọ̀ má pè é sí ni lára ìyẹn tá a bá fẹ́ ṣe àlùwàlá kí làwọn súnà àlùwàlá bákan náà àwọn nǹkan wo ńlọba ni lálùwàlá jẹ́ ó ṣeé ṣe kámàrí gbogbo ọ̀rọ̀ yìí yanjú níjókòó eléyìí ìjókòó míì á máa parí rẹ̀ lágbára Ọlọ́run bá subhanahu wa ta'ala ẹ wá rí àlùwàlá ní èdè lárúbáwá wọn a máa pè ní anadhafa wa nazaha ìtumọ̀ kan náà ni yẹn ni pé ìmára kéèyàn wà ní mà tóní tóní ohun tí ń jẹ́ wùdú òun lọ́dọ̀ àwọn lárúbáwá ṣùgbọ́n lọ́dọ̀ àwọn afáwò ní fẹ́kẹ́ o wọ́n ti ń jẹ́ àlùwàlá àtàbùdó lillahi subhanahu wa ta'ala òun náà ni kájọ́sìn fọlọ́run ọba subhanahu wa ta'ala pẹ̀lú fífọ àwọn oríkèéríkèé ara kan àti fífọwọ́ pa àwọn oríkèé míì àtúndínú àwọn afá àti àsọ wípé àlùwàlá ni isti'malul ma ká lo omi sáwọn oríkèéríkèé ara kan ètí à ń sà lẹ́sà pẹ̀lú àníyàn pé pẹ̀lú àníyàn pé à ń à ń ṣe àlùwàlá láti lè bá a fún ọlọ́run ọba ni ìdájọ́ àlùwàlá ṣíṣe nínú ṣẹ̀ríà Islam ò ní pé ọ̀ranyàn ò ní àlùwàlá ṣíṣe ńlọ́jẹ́ ìgbà míì sì ń bẹ ó lè jẹ́ pé mustahabu ni yóò máa jí ọ̀ranyàn fún ẹ̀ńtẹ́sìn tó ti ṣe ọ̀ranyàn fún ẹ̀ńtíẹ̀sìn tó ti bàlá tó ti ṣe ọ̀ranyàn fún látàrí pé ó ti bàlágà bákan náà látàrí pé onítọ̀hún ọjẹ́ ń tó ní làákàyè tásìkò jọsìn fọlọ́run tó ti á wọlé bá a lẹ́ni tó ṣe wípé kò sí nímọ̀ra so nílò ṣe sí báwọn àlùwàlá a máa jẹ́ ọ̀ranyàn ìgbà mi bẹ́ẹ̀ tó ṣe pé kéèyàn ó ṣe àlùwàlá mustahabu oníyọ̀jẹ́ wọ́n fẹ́ fún wa láti ṣe bẹ́ẹ̀ ni kì í ṣe ọ̀ranyàn láwọn àsìkò tó ṣe pé bọ́yá a kàn fẹ́ ṣe àbíkèrè fọlọ́wọ́n ba àbá fẹ́ ṣe àdúà àtàwọn nǹkan míì náà nínú àwọn ètí àwọn àfáà tí wọ́n ṣe àlàyé rẹ̀ àlùwàlá yóò máa jẹ́ ọ̀ranyàn láti ṣe láwọn ìṣesí tí ń bọ̀ yìí ìkíní tàbá fẹ́ kírun dandan oníkéyìn ò ṣe àlùwàlá ní pàtàkì jùlọ tó bá ṣe pé èèyàn wà nímara nínú suratul Maida ayé ẹlẹ́ẹ̀kẹfà níbẹ̀ ọlọ́ni ya ayyuhal ladhina amanu idha qumtum ila sala faghsilu wujuhakum wa aydiyakum ila al-marafiq wamsahu bi ru'usikum wa arjulakum ila al-ka'bayn ọlọ́lẹ́yìn tí ẹ gbà mí gbọ́ lódodo ẹ̀yin mùmínì idha qumtum ila sọ́lá bó o bá tẹ́ bá ti gbèrò láti lọ kírun fọlọ́hun ọba fàksílò wujuhakum ẹ yá gbìyànjú ẹ rárí dájú pé ẹ ṣe àlùwàlá bó o lẹ́ ṣe sí fàksílò wujuhakum ẹ rí pé ẹ bọ́ ojú yín wa aydiyakum ẹ rárí dájú wípé ọwọ́ yín ẹ fọ̀ ọ́ ilal marafiki débi ìgúnpá wàmsáhù bírò òsíkùn ẹ wá fomi ẹ fi pa orí yín lọ sẹ́yìn ẹ tún dá padà wá síwájú wọ àrùjúlàkùn ilal kàbáyìn bákan náà ẹ ṣe yín ẹ rí pé ẹ fọ̀ ọ́ débi kókósẹ̀ méjèèjì àáyà yìí ọlọ́run fi ń pa wá láṣẹ ni àwọn afáwọn ní usul wọn ní al-amru yaqtadi al-wujub ń bá pa ní láṣẹ ìtumọ̀ rẹ̀ ni pé dandan òní kéèyàn ṣe ìṣẹ́hùn níta fẹ́ fàyọ nínú atótó ni ni wípé àlùwàlá máa jẹ́ ọ̀ranyàn fún ni láti ṣe nígbà tásìkò ọ̀run tó bá ti wọlé téèyàn ò sì jẹun tó ṣe pé ọ wà nímọ̀ra nílò ṣe sí báwọn àlùwàlá ṣíṣe a máa jẹ́ ọ̀ranyàn lára àwọn àsìkò tí àlùwàlá ṣíṣe ti máa ń jẹ́ ọ̀ranyàn ó ní inda tawaf bilkaaba tíyẹn bá fẹ́ tawaf ìyẹn fẹ́ rọ kiri káa ilé ọlọ́run ọba ìyẹn ní kaaba yẹn fẹ́ fi jọ́sìn fún ọlọ́run ọba tí yẹn bá fẹ́ tawaf àsìkò yìí náà àkẹ́yìn ó ṣe àlùwàlá a máa jẹ́ ọ̀ranyàn. ní ìbámu sí ọ̀rọ̀ jíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam ti ń sọ fún ẹni tí haidọ̀ ẹ̀jẹ̀ àdámá nígbà tó jáde lára màmá wa Aisha radiyallahu anha màmá wa fẹ́ máa bànújẹ́ Ànábì ní má ṣe bànújẹ́ gbogbo ń táwọn alálàájì ń ṣe ìwọ náà máa bá wọn ṣe é bọ́yẹ̀ ni pé látàtú fi hátà tàtúhórè ọ gbọ́dọ̀ tí ìtàwáfò títí tó fi rí i pé ó ti mára níta afẹ́fà ni wípé àsìkò kejì nu lẹ́yìn tó ṣe pé àlùwàlá ṣíṣe máa ń jẹ́ ọ̀ranyàn bákan náà àlùwàlá ṣíṣe àtúmọ̀ jẹ́ ọ̀ranyàn ẹ̀ńdà mọ́sẹ̀lẹ̀ mọ́sáf nígbà yẹn bá fẹ́ fọ́ kan alukurani alápọ̀nlé bó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ oríṣiríṣi làwọn àáfàá òní wọ́n sọ lórí abala yìí àwọn tí a sọ pọ́ jí ọ̀ranyàn láti ṣe àlùwàlá kó tó di pàfọ́ kan alukur'an àyà tí a ń lò òun náà lè tún bẹ nínú suratul waqi'at ọlọ́run bá sọ ń bẹ̀ wípé la yamassuhu illa al-mutahharun ẹnìkan kan ò gbọ́dọ̀ fọ́ kan alukur'an àfàwọn tó ṣe wípé a ti mọ́ wọn kó ń bi ẹ̀gbin ẹni pé ń tọ́ bá mọ́ tọ́ bá wà nímọ̀ra onímọ̀fọ́kàn alukurani alápọ̀nlé eléyìí jẹ́ àwọn àyè mẹ́tẹ̀ẹ̀ta léyìí tó ṣe pé àlùwàlá ṣíṣe ó ti máa ń jẹ́ ọ̀ranyàn tá bá fẹ́ kírun a fẹ́ tawaf bákan náà tá bá fẹ́ gbé alukur'an àwọn àsìkò kan bẹ léyìí tó ṣe wípé yustahabul wudu wọ́n fẹ́ kéèyàn ṣe àlùwàlá láwọn ìṣesí mi tó yàtọ̀ sí àwọn ìṣesí mẹ́tẹ̀ẹ̀ta èyí dákọ̀ síwájú yẹn nínú hadith òjíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam sọ pé wala yuhafidhu ala al-wudu'i illa mu'minun ẹ nírẹ́ nìkankan kó mójútó àlùwàlá ní ṣíṣe kọ́lá kò lékàn nípa àlùwàlá àfi kó nítọ̀hún kó jẹ́ pé múmi ní òdodo ni. a sọ pé ni lẹ́yìn àwọn ìṣesí mẹ́tẹ̀ẹ̀ta tá a kà síwájú ṣùgbọ́n istihbabu yọjẹ́ ń ta kan pamọ́ inda tajdidil wudu li ní gbogbo àtọ́wá jẹ́ pé alálùwàlá ṣùgbọ́n a fẹ́ ṣe àlùwàlá mi lákọ̀tún torí pé a fẹ́ kírun ọ̀ràn yàn lọ́la tí mẹ́ńbẹ̀ tẹ́lẹ̀ kò tí ì já o ṣùgbọ́n a fẹ́ ṣe lákọ̀tún so nílò ṣe sí báwọn so mustahabu ni ṣùgbọ́n istihbabu rẹ̀ mọ́ akadu ni ìtì àǹkàn pamọ́ ni bákan náà bíyàn bá fẹ́ràn ti ọlọ́run aliwodo lè dékèrèlá wòdùá yẹn fẹ́ ṣe àfọ̀mọ́ fọlọ́wọ́n ba ọ̀làtẹ̀yìn ó ṣe lásìkò báyìí náà kì í ṣe ọ̀ràn yẹn ṣùgbọ́n wọ́n fẹ́ fún ni láti ṣe bẹ́ẹ̀ ni yẹn fẹ́ bí ọlọ́run bá yẹn fẹ́ ṣe àdúrà àlùwàlá téèyàn ó ṣe lásìkò ìgbà náà àlùwàlá tó ṣe pé wọ́n fẹ́ fún wa láti ṣe bẹ́ẹ̀ ni kì í ṣe ọ̀ranyàn. àyíǹda kìrọ́ àti alukur'an nígbà tá a bá fẹ́ ké alukur'an àlùwàlá téèyàn ó ṣe lásìkò ìgbà yẹn náà mustahabu ni wọ́n fẹ́ fún wa láti ṣe ni kì í ṣe ọ̀ranyàn. wa qabla naum lára àwọn ẹ̀kọ́ tánàbì tó fi kọ́ wa nínú ẹ̀kọ́ oorun tá a bá fẹ́ sùn ni pé kéèyàn ó ṣe àlùwàlá àlùwàlá náà mustahabu ni kò dépò ọ̀ranyàn ìyẹn fẹ́ wẹ ìwẹ̀ ọjọ́ jimá àbóbìnrin ó parí nǹkan oṣù rẹ̀ tán abẹ́jì òbí ńlọ́dá lára rẹ̀ abẹ́ni tó ṣẹ̀ fẹ́ wọnú ẹ̀sìn Islam ẹ̀sìn ìwẹ̀ tí onítọ̀hún tí ó wẹ̀ náà irú wẹ̀ náà mustahabu ni wọ́n fẹ́ fún wa láti wẹ̀ ni kìí ṣe ọ̀ranyàn ọ̀làtẹ̀yìn ó ṣe kéèyàn tó bẹ̀rẹ̀ wẹ̀ wọ́n fẹ́ fún wa ni kìí ṣe ọ̀ranyàn wàmín hamlil mayit bákan náà tọ́mọ yàwá nínú ẹ̀sìn islam kan tó jẹ́ mùsùlùmí tó bá jáde láyé wọn wá fẹ́ lọ sí àwọn ajẹ́ kan náà wọn ti ń jọ fọ́ gbé jẹ̀nẹ́sà rẹ̀ ti ń jọ gbé òkú yẹn nígbà tí wọn fẹ́ lọ sí látàrí pé èèyàn gbẹ̀hùn àwọn fẹ́ kéèyàn ṣe àlùwàlá àlùwàlá téèyàn ṣe ń náà wọ́n fẹ́ fún wa ní kìí ṣe ọ̀ràn yẹn. wà bá a da ayé hadathin bákan náà wàláwò lam yurid bákan náà gbogbo àtọ́wá jẹ́ pé èèyàn lọ tọ̀ àbí èèyàn lọ ṣe gá irú òṣèṣì bá náà wọ́n fẹ́ kéèyàn ò tún ṣe àlùwàlá kódà kó jẹ́ pé èèyàn ò lérò láti kírun fún ọlọ́wọ́n ọba eléyìí jẹ́ àwọn ààyè èyí tó pàtàkì tí wọ́n ti fẹ́ fún wa pé kéèyàn ò ṣe àlùwàlá lẹ́yìn tá a ti mọ àwọn àsìkò tó yẹ pé kéèyàn ò ṣe àlùwàlá ọjọ́ ọ̀ràn àwọn àyè tó ṣe pé kì í ṣe ọ̀ràn ṣùgbọ́n wọ́n fẹ́ fún wa ni lẹ́yìn tá a ti mọ̀ ọ́ ó yẹ ká tiẹ̀ mọ ẹ̀san wo ládàá wo òun ló ṣodo síbi àlùwàlá níṣìṣe oríṣiríṣi àwọn hadith ńlọ́wá látọ̀dọ̀ jíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam lẹ́yìn tó ṣe pé ànábì fi ń yànnàná fún wa nípa ẹ̀san àti ládàá ètè yìí ó rí látàrí pé èèyàn ṣe àlùwàlá ìkíní bẹ̀ ni pé sábàbùn li mahabbatillah ẹ̀ ń bá fẹ́ kọ́ lọ́wọ́ ọba tàn án lá tó bá fẹ́ kọ́ lọ́wọ́ ọba kó nífẹ̀ẹ́ òun àlùwàlá ṣíṣe gbajúmọ̀ máa ṣe àlùwàlá gbogbo àtọ́ bá ti ń ṣe àlùwàlá ọ̀ọ́dẹ ní ìfẹ́ lọ́sọ̀dọ̀ Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala nínú suratul Baqara Allah subhanahu wa ta'ala sọ bẹ́ẹ̀ pé inna Allah yuhibbu tawwabin wa yuhibbul mutatahhirin dájúdájú Ọlọ́hun Ọba ọba tó nífẹ̀ẹ́ sí gbogbo àwọn tó ṣe pé bí wọ́n bá ṣẹ̀ wọ́n á ronú wọ́n á kábàámọ̀ wọ́n á ṣẹ́rí padà lọ́sọ̀dọ̀ Ọlọ́hun pẹ̀lú tútúbá Ọlọ́hun nífẹ̀ẹ́ wọn wa yuhibbul mutatahhirin bẹ́ẹ̀ náà làwọn tó ṣe wípé wọ́n máa ń fẹ́ káwọn wà ní mọ́tótó tóní tóní ni ní gbogbo ìgbà asọ́ọ̀mà arọ́ọ̀mà yọ́sàlùwàlà irú àwọn báwọn ọlọ́run bá subhanahu wa ta'ala ó nífẹ̀ẹ́ wọn ẹni ọlọ́run bá ti wá nífẹ̀ẹ́ hàn ǹjẹ́ àmọ́ tí ó tẹ̀lé ìkíní ni pé àwọn màláíkà ó nífẹ̀ẹ́ rẹ̀ gbogbo ẹ̀dá tó lọ́n tún dá wọn ó tún nífẹ̀ẹ́ rẹ̀ ẹ̀yọ́ àjẹ́ amójútàlùwàlà ní ṣíṣe. lára àwọn àǹfààní àbí ọlá tí ń bẹ àbí ẹ̀san tí ń bẹ fún àlùwàlá ní ṣíṣe ó ní pé àlùwàlá ṣíṣe ń alaamatun li ummati muhammadin sallallahu alayhi wa sallam haythu yatun yawmal qiyamati ghurran muhajjalin lára àwọn àpẹẹrẹ àti àmì tí wọ́n fi mọ ọmọlẹ́yìn òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam tó bá dé jọ́gbìn al ó ní àlùwàlá tá à ń ṣe òun lọ́jẹ́ sí nínú hadith òjíṣẹ́ ọlọ́run bá sallallahu alayhi wa sallam nínú hadith muttafaqun alayhi anabi sọ́nbẹ̀ pé inna ummati ya'tuna yawmal qiyamati ghurran muhajjalin min atharil wudu faman istata'a minkum an yutila ghurratahu falyaf'al. anabi ń dájúdájú àwọn àjọ tèmi tó bá dijọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà wọ́n wà lọ́jọ́ àlùkìyàmà ghurran lẹ́yìn tó ṣe pé ìmálẹ̀ yóò lẹ́ǹtì ìmọ́lẹ̀ tí ó máa bẹ ní ọwọ́ àti ẹsẹ̀ wọn min athalil wudu ìmọ́lẹ̀ yìí yóò máa jẹ jáde láti bí orúpa àlùwàlá ètí à ń ṣe nígbà tí a ń bẹ láyé faman istata'a minkum an yutila ghurratahu falyaf'al ẹ̀ ń bá ń fẹ́ nínú yín tó fẹ́ kí ìmọ́lẹ̀ tó ń kógun ju tẹgbẹ́ lọ tó bá jẹ́ ògbìn àlùkìyàmà kó yá gbájúmọ́ àlùwàlá ní ṣíṣe dáadáa o kó yá jógun dáadáa ọ̀rọ̀ yìí tọ́kàn yìí ìyẹn fàmínísítà tán àyè àwọn àfáàjà mọ̀ pé ọ̀rọ̀ Abu Hurairah tó gba hadithi wa ni látọ̀dọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam níta afẹ́ fàyọ̀ nínú àtọ́tọ́ ni wípé lára àwọn ẹ̀san èyí tó sodo síbi àlùwàlá ṣíṣe ni wípé ó jẹ́ àpẹẹrẹ àmì kan gbòógì èyí tá a fi mọ mùsùlùmí ọjọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà torí àlùwàlá tá à ń ṣe láyé òun ìmálẹ̀ yóò gba ojú wa lọ́jọ́ àlùkìyàmà ìmálẹ̀ yóò gba gbogbo ọwọ́ wa tó bá dé ọjọ́ torí kíni min athari lòdò láti orí pa àlùwàlá èyí tá à ń ṣe nígbà tá à ń bẹ láyé yàtọ̀ sílẹ̀ yẹn àlùwàlá níṣẹ́ ṣe tẹkfírun lè dùnú bí wàlùkàtọ́yà ọlọ́run a máa wo àlùwàlá téèyàn bá ṣe a máa wò máàyàn lára tí ó fi ha àwọn ẹ̀ṣẹ̀ téèyàn dá àwọn ẹ̀ṣẹ̀ téèyàn ṣẹ̀ tọ́lọ́mọba tí ó fi forí ẹ̀jìn yàn tí ó fi ní kí wọ́n há dànù pé ẹ fagilé mo ti forí ẹ̀jìn látàrí kíni torí pé sálùwàlá nínú hadith ojúṣe náà bá sallallahu alayhi wa sallam ara ní fìyànjú sahih muslim ó ní man tawadda'a fa ahsana al-wudu'a kharajat khatayahu min jasadihi hatta takhruja min tahti adfari ẹ bá gbìyànjú tó ṣe àlùwàlá tó wá farabalẹ̀ ṣe àlùwàlá tó ṣe dáadáa kò ní àbújá ǹjẹ́kù kankan kò ní nú ọ̀fọ̀ ọ̀pá débi tó yẹ bákan náà ọ̀fọ̀ ojú débi tó yẹ níbẹ̀ ẹja pẹ̀lú alákèsì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n bá fẹ́ ṣàlùwàlá wọn ò màlùwàlá ṣe fèsì ní ọ̀rá bọ́ báyìí gbogbo ẹ̀gbẹ̀ẹ̀gbẹ́ débi igun etí báyìí wọn ò ní bọ̀ gbogbo bí arùngbọ̀n báyìí wọn ò ní bọ̀ ẹ̀dá kò kókó díẹ̀ káàtó gbogbo ẹ̀ la gbọ́dọ̀ fọ̀ pátápátá gẹ́gẹ́ bá sì máa ṣàlàyé nígbà tá a bá ń sọ nípa àlàyé bó gangan là á ṣe ṣe àlùwàlá. hadith tàn bá bọ̀ òjíṣẹ́ náà bá sallallahu alaihi wasallam sọ pé man tawadda'a ẹ̀ ń bá ṣe àlùwàlá fa ahsana al-wudu tó wá ṣe àlùwàlá ń dáadáa tó jó pé tí òjò ní àbùjẹ ǹjẹkù kankan nínú torí pé ntàlù aláàrẹ tí bá máa ń ní àbùjẹ ǹjẹkù òjíṣẹ́ Ọlọ́run bá jáàmà wípé wailun lil aqab minan nar gbogbo ntọ́ bá jẹ́ pé àlùwàlá rẹ̀ àbùjẹ ǹjẹkù ní kejì ó pé àwọn kan bẹ tí ó gbẹ tómi ò ní dé irú ẹni báwọn nínú ná ìní ó ti jẹ ìyá rẹ̀ ìparun ọ̀nbẹ fún wọn ná tó bá jẹ́ gbèǹde àlùkìyàmà níbo lọ́ ń lọ tó ń kájú ìbò fẹ́ jọ́sìn fọlọ́run ọba ni farabalẹ̀ ṣàlùwàlá rẹ dáadáa ọlọ́run ọba yóò san wa ní ẹ̀san rẹ o àníbìlẹ̀ tó bá ṣe àlùwàlá tó jẹ́ kàlùwàlá ń tó jẹ́ ọbalẹ̀ dáadáa tó ṣe tó pé dáadáa tó ṣe àlùwàlá ń re kharajat khataaya bó bá ti ń ṣe àlùwàlá bẹ́ẹ̀ náà làwọn ẹ̀ṣẹ̀ rẹ tó dá yóò máa jáde min jasadi láti bí ara rẹ hatta takhruja min tahti adfari kódà ẹ̀jẹ̀ ẹ̀ṣẹ̀ yóò máa jáde láti bí ìkànnì èèyàn báyìí ńlẹ̀ ẹ̀ṣẹ̀ òní yóò ti máa jáde níta fẹ́ fààyàn ní wípé àlùwàlá ṣíṣe okùnfà ìforíjì ẹ̀ṣẹ̀ okùnfà ìhádànù ẹ̀ṣẹ̀ ònlọ́lá ṣíṣe ńlọ́jẹ́ bí ó bá sí nǹkan mi téèyàn tó dé ẹ̀ṣẹ̀ àlùwàlá jù pé ọlọ́run bó forí jiyàn ọlọ́run ó nífẹ̀ẹ́ yàn ó jẹ́ àpẹẹrẹ àtàmì tí wọ́n fi ma àwọn ọmọlẹ́yìn ànábì lọ́jọ́ àlùkìyàmọ̀ eléyìí náà ti tó yàtọ̀ sí eléyìí tó wá ní wípé sábàbí ńlẹ̀rọ̀ fún ìdàrọ̀jà ẹ̀ ń bá fẹ́ kó gbẹ̀ngà nípò ọ̀hún wá ipò gíga láyé ń bí ó fẹ́ kọ́ wà láyè tí ó ga jùlọ nínú àlùjánnà tó bá dijọ́ gbẹ̀dẹ̀ àlùkìyámà mójútá ló wà lá ní ṣíṣe ojúṣe ọlọ́run bá sallallahu alayhi wa sallam nínú hadith èyí tí imam muslim ti ọgbà wá anabi sọ pé ala adullukum ala ma yamhu Allahu bil khataya wa yarfa'u bi darajat anabi dojú kan àwọn sàbí níjọ́ kan ọmọ ń táwọn sàbẹ́ ọmọ ń tí wọ́n nífẹ̀ẹ́ sí jùlọ àwọn yàtọ̀ sẹ́ni kọ̀ọ̀kan àwọn tá a ṣẹ́kù láyé yìí ní táwa nífẹ̀ẹ́ ni owó ọ̀nà láàlì ló ti wá ni ọ̀nà ráàmù ni eléyìí ọ̀kan wá kásá ti lówó ntọ́pọ̀lọpọ̀ ẹ̀dá ti ń bá káàkiri nu ṣùgbọ́n àwọn sàbẹ́ ọ̀run nìkan làwọn máa dù ọjọ́ àlòkíámà làwọn máa wà anábì wa sọ fún pé ẹ̀yin sàbẹ́ mi o àlá àdùlókun ṣé ẹ gbà mí láyè kí n tọ́ka yín kí n júwe àwọn nǹkan kan fún yín àwọn nǹkan yìí tẹ́ ẹ bá ṣe yamhu Allahu bil khataya ọlọ́run bá yóò lo àwọn nǹkan ní sábàbí ní okùnfà tí ó fi forí ẹ̀ṣẹ̀ yín tí ó fi jì yín yàtọ̀ sílẹ̀ yẹn wa yarfa'u bihi darajat yóò fi gbé yín ga nípò à wọn sàbẹ̀ ní bala ya Rasulallah à sàlàyé rẹ̀ fún wa ìrì òjìṣẹ́ ọlọ́run ni anabi sọ pé nǹkan àkọ́kọ́ isbagul wuduhi alal ráàrí dájú wípé ò ń ṣe àlùwàlá kódà kó ṣe pé ẹ̀mí rẹ kọ̀ torí pé òtún díẹ̀ ọ̀fẹ́ mú gbìyànjú kọ́ ṣàlùwàlá àlùwàlá lásìkò gbàrún a máa fa kọ́lọ́hún bá kó forí ẹ̀ṣẹ̀ jìyàn a sì máa fa kọ́lọ́hún bá kó gbèníga nípò. nǹkan lẹ́ẹ̀kejì wa kathratul khuta ila al-masajidi rí pàwọn ẹsẹ̀ tó máa gbé ìgbésẹ̀ rẹ lọ sí mọ́ṣáláṣí jí ó dáadáa the more bó bá ṣe pọ̀ tó bẹ́ẹ̀ náà ló sì ga nípò sí bẹ́ẹ̀ làforíjì rẹ̀ yóò ṣe pọ̀ tó níwájú ọlọ́run bá subhanahu wa ta'ala. ìǹkẹ́lẹ̀ kẹta wọn ti dọ́ọ̀rù sọlá àti báàdà sọlá fàdáàlì kọ́mọ̀ ribat kíyàn máa retí ìrun kan bí ìrun kan bá ti ń jáde òkí zórí tán bẹ́ẹ̀ ni wàá go fẹ̀tọ̀fẹ̀tọ̀ à ah, ǹjẹ́ lásàrè òtítọ́ à ah, wàá go mẹ́ta ti lò yín máa lọ mọ́ṣáláṣí ọwọ́ àjòkó òun retí ìrun ìmáa ṣerú sẹ́bàyìí a máa ọlọ́run bá subhanahu wa ta'ala kó gbéni nípò bákan náà kó forí ẹ̀ṣẹ̀ dá kó fi jìn eléyìí jẹ́ díẹ̀ nínú àwọn ẹ̀san àjùlọ ọlá tí ń bẹ fún àlùwàlá ní ṣíṣe kọ́nà kó sí ní ọ̀ràn yẹn fún ẹnìkọ̀ọ̀kan wa ètò wákàtí àwọn àfikún ni wípé sífàtìlù wòdò lẹ́yìn tá a ti mọ àwọn tá a máa torí ẹ̀ ṣe àlùwàlá tọ́jú ọ̀ràn yẹn bákan náà tá a máa ń tá a máa torí ẹ̀ ṣe àlùwàlá tọ́jú pé mustahabu ni wọ́n fẹ́ fún wa ni tá a sì máa ń wọ tí ń bẹ níbi ká ṣe àlùwàlá ètò wa kù ni pé bó o gangan ńlá ṣe máa ń ṣe àlùwàlá ọ̀hún. nǹkan láwọ̀ kan ni pé tá a bá fẹ́ ṣe àlùwàlá ìsìḥdọ́ọ̀rù níyàtì fil qalbi àníyàn wọ́n fẹ́ kó tinú ọkàn wa wá pé tọ̀ omi tí mo gbé dání yìí o àlùwàlá òní mo fẹ́ fi ṣe. tá a bá sọ pé ká dàníyàn eléyìí ò túmọ̀ sí pé ọ́ máa wí gbólẹ̀ nu pé tọ̀ nàwáyé tó fardal wudu'i tààbùdá níláyì tààlà gbogbo eléyìí ò bídíà ni ìmọ̀ awi lẹ́nu bídíà àdádálẹ̀ ni làwọn àfa òní wọn pè kọ́lọ́nkọ́ bá ní kẹ́ àwọn àfa wa. lẹ́yìn tó bá mú àníyàn wá tán ètò wàá fi tẹ̀lé ni pé ó ṣe bísímìlá táìpé ń tọ́ fẹ̀ lójú tọ́ kẹnu dáadáa ló fi ṣe àlùwàlá apá ọ̀tún ni ó gbé sí kó lè bá a rọrùn táìpé bí àgé tá a máa ń sábà lójú lọ́dọ̀ wa ń bí ni apá àlàáfíà ni kó gbé sí kó lè bàjẹ́ pé yọ̀ rọrùn ní pàtàkì jùlọ ẹni tí bá máa ń lo ọwọ́ ọ̀tún lẹ́yìn tómi tó ti á wà lọ́dọ̀ rẹ táníyàn pọfẹ́sà lọ́la tó ti wà nú ọkàn rẹ ní tí tẹ̀lé ni pé sọ pé bismillah ṣe bismillah torí gbogbo àwọn ọ̀rọ̀ tó pàtàkì tó pàtàkì téèyàn bá ṣe bismillah sí irú ọ̀rọ̀ bá ń kì í pé ẹ̀san rẹ̀ kì í rí bó ṣe yẹ kí kọ́ rí lẹ́yìn tá a bá ṣe bismillah tán wá wẹ ọwọ́ rẹ méjèèjì lẹ́ẹ̀mẹ́ta ọwọ́ ọ̀tún fọ̀ lẹ́ẹ̀mẹ́ta mo sì máa rárí dájú pé àwọn ààyè àwọn àárín tí ń bẹ láàrin ìka ọwọ́ kan sí kejì rí pọ́ǹtọ́ bọ̀ ọ́ kó rí pé o mú omi débẹ̀ dáadáa ẹni pé àwẹ̀wọ̀ ọ̀tún lẹ́ẹ̀mẹ́ta débi ọrùn ọwọ́ ọwọ́ ẹlẹ́ẹ̀kejì náà ọwọ́ àlàáfíà àfọ náà débi ọrùn ọwọ́ ẹ̀mẹ́tamẹ́ta òní afẹ́ kí kárípa àfọ bó o sì kó méjì pọ̀ náà tó o fi ọwọ́ ọ̀tún wẹ òsì òun náà dáa ṣùgbọ́n ìtọ́ dájú ni pé wẹ ọwọ́ ọ̀tún lọ́tọ̀ lẹ́ẹ̀mẹ́ta ọwọ́ àlàáfíà náà lẹ́ẹ̀mẹ́ta so bá a ṣe máa ń ṣe nù nkẹlẹ́ kẹta ètò àfikún ni wípé ọ wà ó sì fi bó la ṣe yọnu bó la ṣe fi ọ̀pọ̀lọpọ̀ wa ní ọ̀dọ̀ wa níbí yìí nígbà tá a bá fẹ́ yọ ẹnu wọn ó ti kàwé ẹnu ẹ wọn ó ti bọ̀ wọn ó mú lọ ọ̀tún wọn ó mú lọ òsì kìí ṣe bí wọn ṣe máa ń ṣe àlùwàlá nù mọ́dúnmọ́dọ̀ kọ́run mọ́dúnmọ́dọ̀ ni pé tahrikul ma omi tó bù sẹ́nu ó gbó lọ sọ́tún báyìí ó sì ṣùkùṣùkù lọ́tún ṣùkùṣùkù lọ́sì eléyìí ò ní mọ́dọ̀ kì í sì pọ̀ wá tí kò sí àdéhìfì kankan tó wá lórí wípé èèyàn máa ti kábọ̀ ẹnu nígbà tí yẹn bá ń ṣe àlùwàlà lọ́wọ́ lẹ́yìn tó bá yọnu tán tó o sì fín mọ́ tán bá a ṣe é sí gangan ni pé ọwọ́ ọ̀tún ilé ìbomi sí ẹnu omi tó bu ẹnu iná ló mú lọ símú tó fi fin omi símú omi tó fi mú ó tún wá dá padà síta eléyàn ni à ń pè ní al-istinthar al-istinthar ọwọ́ àlàáfíà wa a wà fi sí orí mú báyìí omi tá a fà á mú ńlá fi fan sí ìta òjíṣẹ́ náà bá sọ́lọ̀ làrá sọ́lọ̀ ó ń sọ fún kanáà wọn sàbí wípé wà bá àlè fèlè istinthar illa ntakuna sọ́ọ́yìmà tó bá ń ṣe àlùwàlá rí pọ̀ famisimu dógòǹgó famisimu dáadáa àfi tó bá jẹ́ aláwẹ̀ nìkan ńlọ́kù ẹ̀mẹ́ta ńlá ṣe eléyìí náà èyí tí yóò tún wá tẹ̀lé onígọ́sìlúwájì àwọn ètò àwọn oríkèé tó jẹ́ ọ̀ranyàn náà èèyàn wà bọ́ ojú lẹ́ẹ̀mẹ́ta ààlà ojú mo ti sọ lẹ́ẹ̀kan ní òòró ọbẹ̀ láti ibi tí irun títí máa ń wò kì í ṣe bíi ta parí là ń sọ o àwọn tá a parí níbi tí irun wa títí máa ń bẹ̀rẹ̀ láti wò tí èdè bíi abẹ́ àgbọ̀n wa ó ní òòró bíbọ́jú níbi àlùwàlá ní ṣíṣe níbi etí eegun etí ọ̀tún lọ síbi eegun otí òsì ó nìbú àlùwàlá ní ṣíṣe ẹ̀já ṣàkíyèsí ẹ̀ dáadáa kó má jẹ́ pé fèsì wa nìkan ńlá kanra máa bọ́ nígbà tí a bá ń ṣe àlùwàlá làwọn afáàfẹ́ sọ pé wàhádùl wájhi mímọ̀ náà bíi ti ṣáàrì ráàsì ìlà asfàlà dákìnì yẹn ni pé ìbòòró rẹ̀ nu ọbẹ̀ láti ibi tírun títí máa ń wù lọ síbi ìsàlẹ̀ àgbọ̀n ìyẹn ní òrò ṣùgbọ́n níbo minel odoni ìlàlẹ̀ odoni àrùdán ọbẹ̀ láti ibi etí ọ̀tún síbi etí òsì yẹn ni pé ń bi egun etí ọ̀tún síbi egun etí òsì ó ní ibú rẹ̀ lẹ́yìn tá a bá ṣe léyìn tán ghasl yadil yumna á wà rí wípé ọwọ́ ọ̀tún wa àwa àfọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní wa bá a ṣe máa ń fọwọ́ níbi ọrùn ọwọ́ ibẹ̀ la ti máa ń gbé àìsí ńláńlá ìlélẹ́ ìjẹ́ o láti bi orí èékánná mínà tọrọfìlà sọ́ọ́bẹ̀rìn ibẹ̀ láti gbé àmúdébi ẹ̀gbọ́n wa ẹ̀mẹ́ta ńlá ẹ̀mẹ́ta ńlá ṣe èyí tátùn wá fi tẹ̀lé ni pé masihu ra'asi á wà bu omi á fi pa orí wa omi tá a fi pa orí hùn òun náà láàfin fọ láàfin nu etí wa nù tó bá jẹ́ pé omi tí ó bá ti gbẹ tán ẹ̀pọ̀ tí a gbẹ àjẹ́ pé kò sì ní tó burú láti ṣètò fi omi míì á fi rin ọwọ́ wa gbedengbede á wà fi nu etí wa àtàǹpàkò yóò wà níta ìka ìfábẹ̀lá wa òní ó wà nínú. No bá a ṣe ń fi àǹtàǹpàkò tá a fi ń fọ tá a fi ń nu ìta etí bẹ́ẹ̀ ni láà lo ìka àfábẹ́là láti lè fi nu ihò etí inú etí wa lẹ́yìn tá a bá ṣe léyìn tán gọ́sìlò ríjìlì àlìyómìnà ẹsẹ̀ ọ̀tún ńlá àkọ́kọ́ fọ̀ débi kókósẹ̀ ẹ̀mẹ́ta ńlá ṣe bẹ́ẹ̀ bákan náà ẹsẹ̀ òsì àáfọ̀ náà débi kókósẹ̀ wa ẹ̀mẹ́ta ńlá ṣe léyìn náà nígbà tá a bá ṣe léyìn tán àti parí àlùwàlá nù ṣùgbọ́n lọ́dọ̀ wa ń bí àwọn yóò tún ra tẹ àgé wọ́n tẹ omi sọ́wọ́ wọ́n wàá fi kanú wọ́n wàá nàka sókè báyìí so bí di àlẹ́yìn àríkanú àkọọ́lẹ̀ látọ̀dà níbi sallallahu alayhi wa sallam àdúrà táwa ṣe níparí àlùwàlá ni pé ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu allahumma ja'alni minat waj'alni minal mutatahirin subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk imam nasaayi ńlọgba hadithi ńlọgba wa ẹni pé tábà parí àlùwàlá wa gbólóǹta gbọ́n wọn fẹ́ ká wí ashhadu an la ilaha illallah mo jẹ́rìí mo gbà tọkàntọkàn pé kò sẹ́nìkan kan tá a jọ́sìn fún lódodo àfi Ọlọ́hun Ọba Allah nìkan wahdahu la sharika la ó nìkan ṣoṣo lọ́ba tá a máa jọ́sìn fún o kò sí orogún fún un bákan náà mo gbà pé àníbà Muhammad ẹrú sí ọlọ́run ní í ṣe òjíṣẹ́ rẹ̀ sí ni ọlọ́run bá o sèmi lọ́kàn lára àwọn tó ti gba tútú bá wọn sèmi lọ́kàn lára àwọn tó ṣe pé wọ́n máa fọ́dá kó ń bìẹ̀sẹ̀ wọn mímá ni fọlọ́run ọba mo sì gbà pé àníbà Muhammad ẹrú ọlọ́run ọba ní í ṣe òjíṣẹ́ rẹ̀ sí ni ọlọ́run ọba foríjì mí níbi àwọn ẹ̀ṣẹ̀ mi so ìjókòó mi ò tún bọ̀ a tún máa tẹ̀síwájú kọ́lọ́n bá kọ́ síwájú ìgbà náà lọ subhanakallahumma rabbana wa bihamdik ashhadu an la ilaha ant astaghfiruka wa atubu ilaik.